á rí pé nǹkan tí òfin ẹ̀sìn Islam tó ní tá a bá rí ní gbòógì ká dì mú níbi obìnrin tá a fẹ́ àtọkọ tá a fẹ́ ní òun náà ní ká máa wá ẹni tó bá lẹ́sìn ẹni tó lẹ́sìn lóbìnrin àtẹni tó lẹ́sìn lọ́kùnrin ẹni tó lẹ́sìn bá pàdé ẹni tó lẹ́sìn láti jọjọ́ kọ àtìyàwó ara wọn nítorí dájú ni pé gbogbo irú àwọn àṣìṣe àìgbọ́rọ̀ irú eléyìí kò lè wáyé látọ̀dọ̀ obìnrin sọ́dọ̀ ọkọ rẹ̀ nígbà tó ṣe pé ọ̀pọ̀lọpọ̀ nígbà tá a bá fẹ́yàwó ọ̀tọ̀ ní nǹkan tí a máa wá ká kìí ṣe ẹ̀sìn eléyìí tí ẹ̀sìn Islam tó ní kí a máa wá ká kó tó di pa fẹ́yàwó yìí ńlọ́jẹ́ bàbàrà lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ tó fẹ́ fẹ́yàwó sọ̀ngbà tá a bá padà wá fẹ́yàwó tán tó bá yíwọ́ tìrú ẹni tá a fẹ́yàwó tó yà láìgbọ́rọ̀ ẹni tá a fẹ́yàwó ó ìgbà náà láwa mọ̀ pé a ti ṣe ẹsẹ̀ gbé a ti ṣe ìyàwó fẹ́ kò sí ṣíṣe kò sáìsí ẹ ṣe sùúrù fún náà ni ẹ wàá máa gbìyànjú láti kọ́ ní nǹkan tí ó mọ̀ tó fi jẹ́ni tí ń ṣe bí ti ṣe ń ṣe nígbà tẹ́ bá ti rí kọ́ lẹ́kọ̀ọ́ nǹkan tí ó mọ̀ pẹ̀lú àṣẹ Allah yóò rọrùn fún obìnrin bẹ́ẹ̀ láti ma rírì kátẹ̀lá sí ọkọ̀ lópin ìgbà tí àṣẹ ọkọ̀ náà bá ti takote Allah tí ò takùtà nàbí sallallahu alayhi àríwá sallam nígbà tóbìnrin bá ti mà bẹ́ẹ̀ kò ní máa fọwọ́ pa idọ́ rẹ̀ lójú nítorí tó bá ti mọ̀ pé òun ti jèrè àìtẹ̀lé tọkọ òun ó lè mú òun tí láti wà ìwọ kọ ọ lọ fi sùúrù kún sùúrù rẹ tóró ti ṣàṣìṣe láti pìlẹ̀ wá ni so ó gbìyànjú láti fọwọ́ wọ́nú kọ wá máa fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ tọ́ ìyàwó rẹ sọ́nà pẹ̀lú àṣẹ Allah yọ padà gbọ́ yọ padà gbà náà ni abẹ Allah kó ṣe gbígbà àti gbígbà rẹ̀ ní rọrùn. ìyá kùnú náà fẹ́rẹ̀ títí ní ọ̀nà fẹ́rẹ̀ ojú òpó tí a máa pè sí gbogbo àwọn tí a máa ń pè káàkiri kiri ní Nàìjíríà ìnáni zero eight zero eight six zero one six five four one zero eight zero eight six zero one six five four one ọjọ́ kò tí ọjà ilé ìpín wa tí a bá ń pè láti nàìjíríà náà wá tá a bá ń pè láti ìlú òkèèrè plus two three four nine one five nine eight seven one six four six plus two three four nine one five nine eight seven one six four six. hello. àwọn ọ̀rẹ́kùn sọ̀rọ̀ àgbẹ̀rẹ̀ kí ló bá ìbọ̀lẹ̀ dínkù ẹ bá jìnnà sí ẹ́ Kí ni ìbéèrè yín? Ìbáyìí ìbáyìí láti rán. Kí ni ìbéèrè yín? Ok, ẹjọ́ afẹ́ obìnrin kan ni. Ṣé ìgbà kan fún àwọn afẹ́ tí àwọn afẹ́ kò tó bí náírà ọ̀sán fún un? Ṣé ìgbà kan bí wọn sáré ní kókó àwọn máa ṣe jẹ́ kó máa ṣe ṣàǹgó àbí kó máa ṣe ọ̀yà? Ṣé ẹni wọ́n ṣàkóso ní òun ò gbà wípé ó ṣe ẹ̀kọ́ tó tọ́ ń báyẹn? ó wá ní ìwọ̀n máa láti tó ló fẹ́ pé lọ ṣọ́ọ̀bù rẹ̀ wá sí bá tí wọ́n já wọn ní tó tó sọ̀rọ̀ lọ ní ṣọ́ọ̀bù tó gbà tó tó gbà mọ̀ fún tó jẹ́ tó tó ní tó tó tó wọ́n tó tó ṣe tó bá tó ìbò lè ṣe lọ. ìgbà tó wáyá wọ́n á gbọ́dọ̀ tó bá nǹkan tó gbà tó ní àkọ́kọ́ ẹjọ́ tó bá ní ìgbà tó bá ní kòrò. kóòtù ló gbé lọ. kóòtù ló gbé lọ wọ́n á ní ìbéèrè rẹ̀. Ọkọ̀ alábọ̀pọ̀ tó gbúdọ̀ ní sẹ́ ọkọ̀ ẹ̀ lè padà àti ti di mùsùlùmí tó ti di mùsùlùmí padà. wọ́n tó ti di mùsùlùmí lọ́sẹ̀ pé ìdíwọ̀n tẹ́lifọ́lọ́kọ̀ ọlọ́kọ̀ tẹ́lẹ̀ alhamdulilayi ọkọ ni pé irú ìyàwó táyìn náà fẹ́ ẹ̀sìnwádìí ẹ̀sìn rẹ̀ kó tó di pẹ́ fẹ́ nítorí dájú ni pé oníṣàngó tàbọ́ lọ́ọ̀yà dé náà ní ṣáájú kó tó di pẹ́ fẹ́ nítorí pé ìwà kì foníwà sílẹ̀ gẹ́gẹ́ bí ẹ̀sìn ọ̀sẹ̀ bọ́dànù gẹ́gẹ́ bí aṣọ ọ̀gá kò sí tàbí ṣùgbọ́n ẹ̀sìn rẹ̀ títí ṣe láti kó tó mọ̀ ẹ̀sìn rẹ̀ náà ló fẹ́ dúró lórí ẹ̀ lẹ́yìn ìgbà tó mọ̀ bóyá farasin kó fún ọ láàrin ìgbà tó kọ́ kó tó di pó bímọ wọn náà ti gba tiẹ̀ ìgbà tó wá bímọ fún ọ tán lòun wò wípé kò yẹ ká pé ẹ̀sìn tó ń ṣe tí ọjọ́ tiẹ̀ ó yẹ kọ́kọ́ dínà àti tẹ̀síwájú ìgbéyàwó àwọn ìdí ni tó fi fi hàn án nígbà yẹn so ó ti ṣàṣìṣe fẹ́yìn torófin ṣẹ̀rí àkógbà bọ́lọ́yàdé ni àbónísàngó ni pípé ní kí wà mùsùlùmí kọ́ fẹ́ òfin Allah kò gbà fún wa bẹ́ẹ̀ torí de eléyìí ọmọ tó bí fún ọ náà ló gbìyànjú láti ṣètọ́jú rẹ̀ lọ́nà tó fi jẹ́ pé ń gbọ̀ báyá ọmọ padà bọ́ sí ọ lọ́wọ́ bẹ́ẹ̀ fi lè tọ́jú ọmọ tó ń fi jẹ́ mùsùlùmí wáyé o tó bá dájú pé ọlọ́yàdé oníṣàngó náà lóbìnrin láti pìlẹ̀ yegi tẹ́sókì ṣe yìgì tí wọn náà bá sì mọ̀ bẹ́ẹ̀ dájú zina ló ṣe àmọ́ tí wọ́n bá mọ̀ tó yẹ pé irọ́ ni wọ́n pa fún ọ á sọ pé ọmọ yẹn ọmọ rẹ ni. so ìtúnika tí wọ́n wá tú yín ká lẹ́yìn ìgbà tí ìwọ ti mọ̀ pé oníṣàngó ni kò ṣẹ̀ bùkátà rẹ̀ torí pé olúwa ẹlẹ́dàá náà sọ pé wọ́n látòm sèkó bẹ̀rẹ̀ sọmẹlì kẹwàáfẹ̀ ẹ má di àwọn obìnrin tí wọ́n jẹ́ kèfèrí mú níyàwó eléyìí jẹ́ bó ṣe jẹ́ tọba lóhun afẹ́ padà wá kò gbọ́dọ̀ padà wá o. wàlẹ́kùn sọ́lá ń lọ

dáná tó gbọ́dọ̀ ráyà tẹ́lẹ̀ tẹ̀sán òṣèlú. Ìwádìí ni pé ó ìṣẹ̀lẹ̀ wọn ló àti onídàájú àti kọ́wọ́ wà lóde. Àwọn talẹ́ni tí máa ṣe bẹ́ẹ̀. Wọ́n láwọn wo làwọn tá máa ṣe bẹ́ẹ̀, àwọn bí ìjàmá wo náà máa ṣe bẹ́ẹ̀. Ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ àwọn tó dá àwọn tó ẹgbẹ́ wọ́n ní àwọn bíi kéjì ní ó ti yẹ ó ti yẹ ọ̀nà tábílẹ̀ kó bá yín wọ́n wà ó ti yẹ ti yẹ alhamdulillah gbogbo nǹkan yòówù tí mùsùlùmí lè máa ṣe nínú ìgbésí ayé yìí ọmọ lásán nǹkan jábútẹ́ ní lẹ́gbẹ̀ẹ́ sìn wa ẹ̀sìn wa ló gbọ́dọ̀ lékè ìlànà àti òfin ṣẹ̀ríyà òun la gbọ́dọ̀ tẹ̀lé gbogbo àwọn ẹgbẹ́ kan àbáwọn kẹtẹ́jọ máa ṣe tí wọ́n jẹ́ òkúta àdìgbòlù fún àti máa tẹ̀lé òfin ṣẹ̀ríyà ní ìwọ̀nba abágbára rẹ̀ ṣe máa tó ń ti péjọba olóṣèlú àlẹ́ olórí láwùjọ tó wà dandan ni kó rí i pé ẹni tí ó ti mọ takòfin yẹn ó jìnnà sí gbogbo ẹgbẹ́kẹ́gbẹ́ kí ó sì mọ́ máa tàpá sófin Allah ọ̀gbọ́dọ̀ darapọ̀ mọ́ wọn. nínú òfin orílẹ̀-èdè nàìjíríà gangan fúnra rẹ̀ wọ́n ní àǹfààní ṣíṣí ẹgbẹ́ nàmbà fẹ́ ni kì í ṣe nàmbà tú láti ẹnìkan sí tó lè fi tìpátìkúkú tó fi lè mú yàn sẹ́gbẹ́ táwọn kan bá wá ti torí pé ẹ̀jọ́ ń sẹ́gbẹ́ oníkàràkátà nǹkan táwọn wá gbé wọnú ìṣe àtètò ẹgbẹ́ wọn ọ wà nínú rẹ̀ tó takò fin ẹ̀sìn tí wọ́n ń ṣe. wọ́n á ní àìbáwọn ṣe o ó ń túmọ̀ sí pé àwọn kó ìpalára bọ̀ lọ́nà táwọn bá lágbára so wọn ò lẹ́tọ̀ọ́ láti ṣe bẹ́ẹ̀ wọn náà lẹ́tọ̀ọ́ lábẹ́ òfin orílẹ̀-èdè tó ń gbé yìí láti bá wọn wọ ọkùnrin kẹrẹ lọ sílé ibi tí wọ́n bá ti bá yín yanjú ẹ̀ nítorí pé àyè ò sí lábẹ́ òfin yòówù ní ilé ayé yìí fẹ́nìkan láti ní ẹnìkan lára lọ́nà àìtọ́ eléyìí jẹ́ bó ti ṣe jẹ́. Hello. Wa alaikum salaam ọ̀rọ̀ kí ló kọ́ ìmọ̀lẹ̀ tó ń tọ̀? Kí ni ìbéèrè yín? Ìbéèrè mi ni pé tí a bá rí obìnrin kan tí ń kàn sí lẹ́sẹ̀ ìlọ́pàá lágbájá ìlú pàtàkì ó sì dá orúkọ ọ̀dọ́dọ́gbà rẹ̀ nípa sí ìbéèrè. Kí wá ní ìbéèrè? Mo ní kí ni tẹ̀lé àfún oní alhamdulilah lábẹ́ òfin ṣẹ̀ríà tẹ́nìkan bá jẹ́wọ́ pé èmi ni mo jí ẹran jẹ nínú sàásùn wọn ò ní bí léèrè pé lọ́ọ́ mẹ́lẹ́rìí wa nítorí pé ìfọwọ́ ara ẹni jẹ́rìí pé mi ni mo ṣe nǹkan kan òun ló lágbára jù nínú gbogbo ẹ̀rí níwájú ilé ẹjọ́ sọ̀rọ̀ ní tó bá sọ pé mi ni mo pa lágbájá èmi ni mo pa tàmẹ̀dò. wọ́n ti fọwọ́ ara rẹ̀ múra rẹ̀ póun ló ń se nǹkan lábẹ́ òfin ṣẹ̀ríà kápẹ́ wọ́n lo òfin ṣẹ̀ríà ní èjìgbò ọwà wà ibẹ̀ náà lobìnrin yẹn sì ti kà ṣẹ̀ríà ọ̀gbà pé kẹ́ wá mú kẹ́ máa lu tí èkó o nǹkan sọ ni pé wàá gbé ẹjọ́ ṣẹ̀ríà ẹ̀yìn ara rẹ̀ kà pípọ̀ ló ń pa lágbájá ilé ẹjọ́ ni ọ̀wà fún nígbà téèyàn bá ti màámà ṣekú pa ọmọlàkejì ní ìṣekú pa ní tọ̀tẹ̀ tó sì pa pẹ̀lú irú tí nǹkan irú rẹ̀ máa pààyàn ilé ẹjọ́ ní wàá nìkan ọlọ́pàá sọ gbogbo orí ìtàwọn yẹn máa ń ṣe yẹn lẹ́yìn pé wọ́n máa sọ yàn lóko láàrin títì wọ́n lè sọ táyà sí lọ́rùn láàrin ọjà wọ́n tún bu epo bá fín sí sáná sí kí gbogbo ẹ̀ gbiná máa lára kó wọn kúkú gbóná ìrò pófin ọmọ èèyàn kan gan wà tọ́gbà pé kí wọ́n máa pààyàn pàkópà bá wọn ká tó wá pófin olúwa ẹlẹ́dàá wa téèyàn bá ṣẹ̀ sófin nínú ṣẹ́ríà tó bá lẹ́tọ̀ọ́ sí kí wọ́n pa ó ní ọ̀nà tí ṣẹ́ríà fi ní kí wọ́n pa yàtọ̀ sí irú èyí tí àwọn èèyàn ń ṣe yẹn tó jẹ́ pé kọjọ́ nǹkan kan àyàfi ìṣesí àwọn ẹni tó jẹ́ àwọn èèyàn tí ń gbénu gbó tí àsọtáyà síyàn lọ́rùn dáná sí níbo ń bẹ̀ẹ́ ká mú yàn ká máa sọ lóko ká máa lé ká nítorí pọ́kà ipò ló ń pààyàn níbo ń bẹ̀ sọ ẹ gbé lọ sílé ẹjọ́ ni ó láwọn ẹni tí sẹ́rí àsọ pé tó bá ṣẹ̀ òkò ni wọ́n sọ tí èkó kì í sì ṣerú òkò ti yàn ó ẹni tó bá wá ṣẹ̀ sófin ó ní bí sẹ́rí àṣẹ ni wọ́n pa kì í ṣèmi àbíwọ̀ la pa nítorí pé tèmi àtiwọ́ tá a bá pa yóò já sí pé a fẹ́ kí pípànìyàn kọ́ tánù ẹni tó bá ti mọ̀ pé wọ́n lọ pààyàn wọ́n máa lépa àwọn náà kánù òfin kì í sì pẹ́ nìkan ká máa lépa òfin ká. zero eight zero eight zero one six five four one zero zero eight zero one six five four one ní nọ́mbà tí ọjà ibi ìgbìmọ̀ àtàwọn pẹ̀lú Nàìjíríà plus two three four nine one five nine eight seven one six four six plus two three four nine one five nine eight seven one six four six ní fún àwọn tí a bá ń pè káàkiri kiri ní ilé ayé hello Wàlékún sọ́ndì ọ̀rọ̀ kí ló kọ́ yín bọ̀dẹ̀ tuntun? Orúkọ mi àgbà láti Abẹ́òkúta. Kí ni ìbéèrè yín? Abẹ́ tí àwọn ọ̀dọ̀ tí wọ́n akọ́bà wà kàlẹ̀ lórí ẹran àti kíkọ́ fún ìtàkùn ọmọ òfin. Ṣé pé ṣé èèyàn lè sọ ọmọ ọmọ ẹ̀ ní fún ara ẹ̀? tó fẹ́ràn àtúntẹ̀ bàbá panijọ́ òògùn yẹn tó mo fẹ́ bèrè ní pé títẹ̀ yẹn lè pani kó àkókò pa mo sì tètè láì sí wa lọ àfọ̀n wọn nígbà àgbẹ̀bẹ̀ wọn lọ sí nǹkan sàlàyé fún wa lórí ẹ̀rọ. Hello. Hello. Alhamdulillah. Ẹran àkíkà, ẹ̀yin náà lẹ́pọ̀ ẹran àkíkà yìí lẹ́yìn ìgbà tí ilẹ̀ bá ti mọ́ tóòrùn ti yọ tó ti gbéra sókè lákòókò ọ̀bọ̀hà ìgbà náà ni pípa ẹran yẹn ti bẹ̀rẹ̀ ẹ pa ẹran lọ́jọ́ keje ẹ̀yin fúnra ara yín náà lẹ́sọ̀ọ́ màá yín ló kọ́ ẹ̀ kẹlómi kọ́ wa bá yín sọ ló kọ́ ìwà ni tẹ́ bá pẹran àkíkọ̀ tán fẹ́ẹ́ lè ha bí fẹ́ẹ́ lè sèé kẹ́ fóúnjẹ kún bí ìrẹsì kẹ́ pin fún àwọn oníbàárà ntí sẹ́rí àsọ nípa ẹran àkíkà òun náà ní tó sọ nípa ẹran léyà èèyàn jẹ́ ń bẹ̀ èèyàn bùnyàn jẹ́ ń bẹ̀ èèyàn tún fi ṣe sàrà ń bẹ̀ so èèyàn jẹ́ ń bẹ̀ ẹ bùnyàn jẹ́ ń bẹ̀ ẹ bùn so tẹ́ bá ṣe mọ́ oúnjẹ tó ẹ gbé fún yàn ńtọ́ dalẹ̀ sí tẹ́ bá ṣe ha fọ́nì bùkátà ńtọ́ dalẹ̀ sí àmọ́ ẹ má jẹ́ kọ́jẹ́ pé àwọn bára lẹ fi sọrí torí Islam ò faramọ́ bára. bẹ́ẹ̀ ọba sì yé fún ń bára ní nǹkan ẹ̀ níjẹ́ bára ọ̀tàn sọgbà tó ń bára tó bá jáde gbégbá bára lọ tí ọrẹ nìkan kan fún ní nǹkan kan yọ wá sẹ́mi sí ètò òtúmọ̀ sí ká má ran ẹni tó ní bùkátà lọ́wọ́ Islam ó pé tó bá ní bùkátà kò gbégbá kọ́ sí ṣe báràkà nítorí pé àwọn èèyàn náà ní ìfura kálukú mọ̀ pé eléyìí ní bùkátà eléyìí ò ní bùkátà àbùkátà bára kẹ́ ẹ fún aláìní tó ní bùkátà nínú nǹkan tẹ́ fẹ́ràn àkíkọ̀ sí ni. Kí ni ìbéèrè yín? Láti bọ̀. Ẹdún. Ìbéèrè yìí pé ìjọ pàtàkì jẹ àwọn ẹ̀yàn tó jẹ́ òkú ìbẹ̀rẹ̀ òkú ìbẹ̀rẹ̀ lọ́tọ́ láti jẹra ọwọ́ tó jẹ́ òkú gbogbo. Ọ̀yẹ́. Hello. Wàlékún Sandra, kí ló kọ́ ìbọ̀lẹ̀ tí ń pè ọ́? Ó kọ́ ìrìnà fún ìrìnà tó kò. Kí ni ìbéèrè yín? Ẹgbẹ̀ ìbéèrè mi ni pé kí ni ìbéèrè arábìnrin kan béèrè lẹ́kàn pé ẹgbẹ́ wa lóhùn pẹ̀lú ìpáyà. Ìjọ nínú ìbẹ̀rẹ̀ ìsìlámù ẹni tó mú kan lọ́wọ́ láti fi ṣàyà. Ó wá sọ pé òun ìpáyà. Ìjọ tọ́ka gbàgbọ́ àbí kọ̀tọ̀. Alhamdulillah, ẹni tó béèrè nípa jíjẹ awọ kùnbẹ́tì aràn bóyá nǹkan táwọn wò náà ni pé àwọn pàmápàmá eléyìí tí wọ́n ń tà fún wa jẹ láwọn ọjà wa àti láwọn ọ̀sọ́ ẹlẹ́ran gbogbo tó sì dájú pé awọ àwọn ẹran tó ṣe pé wọ́n pa lọ́nà tọ́tọ́ iná ní gbogbo àwọn awọ tá ń fi ṣe pàmò yìí àbí àwọn ẹran míì wà nínú àwọn ẹran tó ṣe pé wọ́n ń yọ awọ wọ́n fi ṣe pàmò yìí tó ṣe pé wọ́n ọ̀bọ̀bẹ̀ ọ̀bẹ lọ́ba wọn ṣé gbogbo pọ̀nmọ́tà máa ń ti ń jẹ náà ní ká máa pọ́n tìlà àbó bùkátà bẹ́ẹ̀ ni ẹ rí i pé àwọn ẹran tó ń fún wa jẹ gbogbo ẹ̀ àfi kí Allah kó ṣàánú wa àwọn pọ̀nmọ́ yìí ẹ rí i tí wọ́n pọ̀ bíbà gbogbo bí tẹ bá lọ tó bá ti ń tẹran àbí gbogbo ọjà ẹ bá pé pọ̀nmọ́ pọ̀nmọ́ pọ̀nmọ́ tí wọ́n ń kó ọjà ń tuntun tuntun ṣé gbogbo pọ̀nmọ́ yìí náà ní tẹran tó ṣe é pé wọ́n dúgbọ̀nà ẹ̀sìn Islam léyìí tó bá àbí àwọn pàmò yìí ọjọ́ táwọn òkú ńbẹ́tì ẹran nígbà míì so ọdọwọ ẹni tí ń pẹran kó bẹ̀rù Allah ẹni tí ń fún wa ń pàmò jẹ ọdọwọ yín pé kẹ́ bẹ̀rù Allah ẹjọ́ pé pàmò tí ń tà fún wa jẹ pàmò ẹran tí wọ́n dú lọ́nà tó dáa àwọn ọmọdé kéékèèké kan anábì wọn pé ń anábì sallallahu alaihi wasallam sọ fún wa pé allan tafa'tum bi ihabiha kí ló dé tẹ́ sàǹfààní lára awọ ẹran yìí wọ́n ní innaha mayta òkú ńbẹ́tẹ́ ni anábì ni mo mọ anábì ni ayyuma ihabin dubagha faqad tahur gbogbo awọ tó máa ti lè sáàyàn ó ti di ntọ́mọ ọmọ kò sọ di ntọ́mọ fún jíjẹ ọmọ fún lílò ìyẹn nípa a lè fi sàpamọ́ a lè fi ṣe bàtà a lè fi ṣe belt a lè lò láti fi ṣe wallet a lè lò láti fi ṣe oríṣiríṣi àwọn báàgì àmọ́ kìí ṣe bíi ti jíjẹ kìí sì ṣe bíi ti kọ́ wa múru rẹ̀ kọ́ wa sọ pé ọ fẹ́ tọ́jú rẹ̀ ọ fẹ́ kó pamọ́ pé ẹran ní lọ́jọ́ iwájú torí ẹ̀ ẹran tí wọ́n bá ti pa lọ́nà tó àtọ̀nà tó yẹ awọ rẹ̀ ńkọ́ kò tọ́ ní jíjẹ o ilé ìjọ ìbéèrè tẹ̀ ń tó béèrè látẹ̀dó ẹ̀ka béèrè látòkò yìí pé <clears throat> irú béèrè tẹ́nìkan béèrè látẹ̀jìbò lẹ́ẹ̀kan nípa tẹni tí ń kàpò ló ń pa lágbájá ló ń pa tàmẹ̀dò tó sì bá mu lábẹ́ òfin ṣẹ̀rí àtẹ̀sìn Islam ẹni tá a rí pọ́npọ́ tá a rádà tá a rí ban lọ́wọ́ rẹ̀ ipò fi lùyàn ó fi sáyàn ó yìn máyàn kó sì máa sọ pé mi mọ pa kágbà àgbà mọ̀nà òfin ṣẹlẹ̀ àṣọ pé àṣàṣì wà àmọ́ àṣàṣì yẹn kì í ṣe dandan yìí pé kọ́ ṣẹ tó bá wo olú ẹlẹ́dàá yọ ṣẹ tó bá sì wù kò ní ṣẹ torí ẹ̀ tó bá kọ́ ṣàṣì ńkọ́ sòrò náà lọ́ pa nù lẹ́yìn náà àwọn òrí kò lò nǹkankan àrí kò má dá lọ àti rí kò má pọ̀fọ̀ kò má pògèdè ẹnìkan kan wo ṣubú ńbẹ̀ lọ́ba kú lọ́ba lẹ́mìí mọ́ pa ó ti dáràn ọ̀sọ̀ ẹnu ẹ because bible mi ṣẹ̀rí àwọn kan sọ rubbish wọ́n sọ jargon kéèyàn lọlé lálàáfíà yìí ṣe mẹ́nu rẹ lọ ọ mọ̀ pé àìdákẹ́ká sì sọ àìfá ìsọ̀rọ̀ dáràn àwa ní mi mọ pa bẹ́ẹ̀ sì rí tó sunwó mi mọ pa o àó ti dáràn o. Àlékún sọ́ńdọ̀ kí ló kọ́ mi lẹ̀ dín ní pé o? Àbúlé àyà ti ọba. Kí ni ìbéèrè yín? Eh, bí èyí ni pé mo ní tó fẹ́ náà èyí náà ti tẹ̀lé à ṣé kí àwọn ìlú ìgbé ìjà náà ti wájú lẹ́yìn ìgbà tó ti jẹ ọ̀gá ìgbà tí ìyàrá yìí mọ́ mọ́. ẹgbẹ́ ti di pé mo rí àwọn ọmọdé ṣiṣẹ́ ní iṣẹ́ ẹ̀rọ mo á wọn kọ́lọ́ ṣiṣẹ́ bàtà wa pé wọ́n á gbé ìpàrà náà wọn pé arákùnrin àbí tó ti arákùnrin àmọ́. ìbéèrè alákọ̀ọ́kọ́ tẹ̀sán láti lò wọ̀nyí ìbéèrè alákọ̀ọ́kọ́ tẹ̀sán gbígbà tẹ́nìkan ti béèrè rẹ̀ náà látọ́fà lọ́sẹ̀ tó kọjá sọ nípa pé tí wọ́n lè ṣe jàmá kejì àmọ́ kí lè má mú tiwọn kó dúró láyè lè má mú tí máa ṣe sọ láti fáwọn èèyàn mọ́ṣáláṣí àti dáhùn rẹ̀ lórí kàní náà ni lórí pé ẹ lè ṣe jàmá kejì lópin ìgbà tí ìbá ti ṣe jàmá fìtínà àìsọpá anítìrà tá a ti ṣe lórí rẹ̀ ṣùgbọ́n lè má mú yàn gbọ́dọ̀ dúró láyè tí lè má mú mọ́ṣáláṣí ti máa ń dúró tí àwọn jàmá tó ṣe sọ láti lẹ́yìn lè máàmù kejì ń bá sì pọ̀ tó jàmá ta lákọ̀ọ́kọ́ tó jẹ́ jàmá mọ́ṣáláṣí ànígbà wọn láàyè tóró ti túmọ̀ sí pé wọ́n mọ̀ àmà ni. wọ́n kéré sí wọn jọjọ ìmáàmù ò sì gbọ́dọ̀ dúró láyè tí lè máàmù ti máa dúró. tó ìbéèrè ẹlẹ́ẹ̀kejì wọ́n ní àwọn rán àwọn ọmọ lọ síṣẹ́ lábẹ́ pé wọ́n ń lọ́dọ̀ àwọn iṣẹ́ táwọn ọmọ ń lè ṣe. owó tí wọ́n wá pa táwọn lẹ́tọ̀ọ́ àti gbà lọ́dọ̀ wọn tó bá yẹ pé ẹ̀yin lẹ kọ́ wọn sẹ́yìn àwọn ọmọ yẹn sì ń bẹ lábẹ́ ìkọ́ṣẹ́ wọn ò tí ì dòmìnira ara wọn ọ̀tọ̀ kẹ́ gbowó yẹn lọ́wọ́ wọn àmọ́ dáa kẹ́ fún wọn ní nǹkan kan lórí wàhálà tí wọ́n lọ sí. hello maaleykum salaam kí ló kọ́ ìbéèrè yín. lórí pé lórí òpó àwọn sẹ́mi ìbéèrè àgbẹ̀yẹ mi kú sí àti pé àwọn wo lọ́yẹ kó fi àwọn ènìyàn yẹ kó fi orí ní jẹ́ nǹkan ìwà iṣẹ́ mi kéjì lèmi àwọn tó yẹ kó fi kó dáwọn òun ní òye tó wọ́n fi kó dàbíra àwọn tí ò fẹ́ gbogbo ni wọ́n tẹ̀lé ìfẹ́ ẹni tọ́ka ti sọ lọ́wọ́ ọmọdọ́kọ rẹ̀ wọ́n ti mú pẹpẹ àwọn méjì ni àwọn méjì ni tọ́ba ti fi dé tọ́ba ti fi bí ẹ̀dá

ìyàwó yẹn ṣe mùsùlùmá àbọ̀tí ẹ̀jẹ̀ náà sọ̀ràníyà àbí yahudiya ẹni pé tó bá jẹ́ pé ìyàwó tó fi sílẹ̀ mùsùlùmá ni àbọ̀jẹ́ christian àbọ̀jẹ́ jew èyí yòówó lè jẹ́ náà ìkíní kejì kẹta yìí tí wà mùsùlùmí fi sáyé òfin Allah òun náà ní pé lẹ́yìn ìgbà tó bá kú wọ́n á jókòó oṣù mẹ́rin àtijọ́ mẹ́wàá kò ní àbùlà kò bá jẹ́ kò bá sì jẹ́ pé ti sogójì ọdún àádọ́ta ọdún kó tó di pé ó kú yóò sọ̀sù mẹ́rin àtijọ́ mẹ́wàá ìyá ti darúgbó kùjọkùjọ yóò sọ̀sù mẹ́rin àtijọ́ mẹ́wàá ọmọdé róńdó tó ẹsẹ̀ bí ni yóò sọ̀sù mẹ́rin àtijọ́ mẹ́wàá àtòdìjẹ́ ń tẹ́ ẹ sọ pé ń ṣẹlẹ̀ lọ́dọ̀ yín ní kìsì yẹn ń ṣẹlẹ̀ lágùn abòmíì tó bá jẹ́ pé ìyàwó tí wọ́n fi sáyé ó bá ti dàgbà ó ti darúgbó kùjọkùjọ lọ́pọ̀lọpọ̀ àwùjọ nílẹ̀ Yorùbá ń bí ìyá yẹn ò ní jókòó oṣù mẹ́rin àtijọ́ mẹ́wàá àwọn ọmọ gọ́ọ̀mọ̀ sọ pé jókòó kí náà yìí tún fẹ́ máa jókòó níbi tẹ́ ẹ ti dàgbà dé yìí àwọn ọmọdé ní òsè lẹ́yìn àtòdìjẹ́ rẹ̀ lẹ́yìn ṣe lọ́dọ̀ yín àti bá àti bí gbogbo ẹ̀ta kò fin ṣẹ́ríyà gbogbo ìyàwó tó bá fi sáyé tó mùsùlùmá christian àbí jù àwọn eléyìí wọn á jókòó oṣù mẹ́rin àtijọ́ mẹ́wàá lẹ́yìn ikú rẹ̀ lásìkò tá a sì fi ń jókòó yìí tí yorùbá ń pè lópó tiwọn o ṣẹ̀rí à sọ pé wọn gbọ́dọ̀ soge wọn gbọ́dọ̀ wọ́ ti sàlẹ̀ àpàtì wọn ò sì gbọ́dọ̀ jẹ́ni tí wọ́n máa tọ́jú tọ́mú tí wọ́n máa pàtíkè so wọ́n máa fi àsìkò yẹn jókòó nílé wọn àǹfààní pọ̀ ńbẹ̀ torí dáadáa púpọ̀ ti da obìnrin àtọkùnrin pọ̀ ṣáájú kó tó di pékúdé síbẹ̀ náà ló sì yẹ kí àjọṣepọ̀ yẹn kó sì wá sí òpin bẹ́ẹ̀ lójijì kọ́kọ́ kú lónìí kí wo ti bẹ́ẹ̀ ta lọ́la kó tún máa wọ́kọ̀ míì rárá o àyàfi ẹni tó bá jẹ́ pé ó kú tòǹtòyún nínú ọkọ kú ó fi ìyàwó lẹ̀ tòǹtòyún nínú irú ìyàwó bẹ́ẹ̀ ṣẹ̀ríà sọ pé ńjọ́ tó bá ti bímọ iná ló ti parí ìjókòó tiẹ̀ ọkọ kú lónìí ó bímọ lọ́la ọ parí nù ọkọ kú lónìí ẹ̀yìn oṣù mẹ́jọ ńlọ tó bímọ oṣù mẹ́jọ ń ó pè kó tó di pọ́ jáde eléyìí ni òfin Allah tí ò ṣe tọwọ́ bọ̀ náà. wà lẹ́kùn sọ́lá ti lọ́wọ́ tí ló kọ́ ìmọ̀lẹ̀ tó tọ̀ ìyá oníbèrè sọ pé ní àwọn ṣe sọ́lá ti ní mọ́sálásí àmọ́ mọ́sálásí mọ̀ street ni wọ́n tó kò tójú kọ àwọn ìkébíà wọ́n ní sí àwọn oníṣọ́lá ẹ̀lọ́ wà kọ́ ìmọ̀lẹ̀ tó tọ̀ kí ló kọ mọ́sálásí tá à ń ti ń ṣe sọ́lẹ́ tó bá dájú pé kò dojúkọ àlùkébìlà àtúnṣe nítorí pé olúwa ẹlẹ́dàá ọ̀pá wa láṣẹ ká máa ṣàṣe dànù ẹni ká ṣẹ̀sìn eléyìí tó lálàáfíà eléyìí téèyàn máa ń tara rẹ̀ sórí ilé ayé àti tẹ̀lẹ́kẹ́yàmù bá bá jẹ́ pé pàkọ́ la kọ sálùkébìlà ẹ̀gbẹ́ la kọ sí ẹ̀yìn la kọ sí à eléyìí ń ṣe sọ láti tó lu àfipá wa láṣẹ mọ́sálásí ilé ìjọsìn ni tó yàtọ̀ sí gbogbo ilé ìjọsìn láyé a kì í kàn kọ́ mọ́sálásí kalẹ̀ ká má wà bó lalùkébìlà wà alùkébìlà mùsùlùmí ọ̀kan náà ni kàábà náà là ń dojú kọ ìhà rẹ̀ láwa máa wá láti ibi tí mọ́sálásí ti wá bá wà kì ṣe mọ́sálásí láwọ̀ láwa ti get together akọjú síra wa àwa tó ń tó pé bọ́ bá ṣe gbà lọ́gbà àwọn kan high table àwọn kan low table pékìnì So ní mọ́ṣáláṣí gbogbo wa dọ́gba níbùdúró gbogbo wa tún dọ́gba níbùkọjú sí torí di eléyìí mọ́ṣáláṣí gbọ́dọ̀ kọjú sí alùkébìlà ẹni tí wọ́n béèrè láti ọ̀yọ́ wọ́n ní téèyàn bá ń sopó ọfẹ́ jókòó bí olú ẹlẹ́dàá ti ṣe pàṣẹ oṣù mẹ́rin àtijọ́ mẹ́wàá ṣùgbọ́n kọ́kọ́rọ́ bí yín ajájẹ́ ni pé kò ní tí ọmọ jẹ kò sí lẹ́nìkan tí ọmọ pèsè ìjà àti mú fún un bóun ní tiẹ̀ ó tún ṣe jẹ́ tí ọkọ tó kú yẹn tó bá fowó sílẹ̀ wọ́n máa ṣètọ́jú opó yìí nínú owó yẹn pẹ̀lú àkọsílẹ̀ gbogbo ní tó fi tọ́jú àwọn ìyàwó yìí iye tí kálukú tí wọ́n bá ná lé lórí wọ́n ọ lẹ̀ nígbà tó bá ọkọ yìí iye tí wọ́n ná lé kálukú lórí yóò jẹ́ àyọkúrò nínú ẹ̀tọ́ wọn nítorí pé a kì í lọ́kọ nílé ká fọwọ́ ọkọ tó yẹn kò fi kan lẹ̀ tí wọ́n fi lè máa ṣètọ́jú àwọn obìnrin yìí tá a bá rẹ́ nìkan tó lè sábàyà gbàgbà pé wọ́n máa ṣènáwó lé wọn lórí alhamdulillah ààrí òfin ṣẹ̀rí àgbà wípé tí iṣẹ́ kan tí ò lọ títí ráńpẹ́ wà tóbìnrin yẹn lè máa lọ ṣe kẹ́ pé ó lè má gba wákàtí kan àbí kó tiẹ̀ má tó bẹ́ẹ̀ tí ó fi ṣiṣẹ́ ń pápápá lójúmọ́ tí ó fi róúnjẹ tí ó jẹ lónìí tó bá ti ṣe kámánkíá kò ti padà lé kò sí nǹkan tó burú mbẹ nígbà tó ṣe pé gbogbo ọ̀nà ti dé pín so islam kò kò kò pé lẹ́yìn òbúrú eléyìí jẹ́ oṣù jọ. mo lọ sóko mo wá sọ́dọ̀ ìgbé àyèwà arómi rárá nígbà tí ìjàmbá wọ́n àsìkò orí ìṣòwò tó fẹ́ kí owó tó lè lo òkúta tàbí àgbà ilé ìṣẹ̀ láti kí o báyìí lórí uh, àkókò. Tẹ̀lé pààyàn. Alhamdulilayi, lábẹ́ òfin ṣẹ̀ríà, ṣẹ̀ríà fún wa ní àǹfààní pé tá a bá ṣe gbọ̀nsẹ̀, ká fi òkúta ká fi nùdí, àbí nǹkan míì tí kìí sòkúta tó lè dípò òkúta ká fi nùdí bákan náà ṣẹ̀rí àtún fún wa láǹfààní pé kátàbà bí ṣẹ̀rí àtúnṣe wa sọ pé a lè pa nínú díẹ̀ àti títàbà pọ̀ nítorí kárawó lè má tán kànga torí ẹ omi lè wà ó jẹ́ pé òkúta ló wù mí láti fi nù dí àbí bébà tí wọ́n máa ń lò nílé ìgbọ̀nsẹ̀ ni mo fẹ́ fi nù dí kò sí wàhálà mẹ́ ṣẹ̀rí àgbà eléyìí wọlé torí ẹ ẹ rómi ẹ rómi ẹ lè fòkúta nù dí ẹ lè fi toilet paper ẹ lè fi nù dí kẹsà ti nù kọ́ mọ́ àmọ́ tí ìgbẹ́ bá wá tayọ ojú ihò tí máa gbà jáde tó fọ́n sí apá kìíní kejì ìdí yín nígbà tẹ́ ń yà àwọn èyí tó fọ́n òkúta ò lè nù o toilet paper ò lè yí pé kọ́ mọ́ omi ló lè fọ àwọn eléyìí mọ́ ọ̀wé ìtọ́ jáde lẹ́nu ihò tí gbẹ̀ngbà jáde lòkúta ràn àbí toilet paper ọjà bó ti ṣe jẹ́. Jazakumullah khair. zero eight zero eight zero one six five four one zero zero eight zero one six five four one plus two three four nine one five nine eight seven one one six plus two three four nine one five nine eight seven one six six. hello hello ẹ bá jìnnà sí ẹdùn yìí o hello hello ẹ jìnnà ẹdùn yìí kí ló kọ́ ìmọ̀lẹ́sìn pè. Kí ni ìbéèrè yín? Náà ìbéèrè mi nípa ọdún àlàyé ẹ̀sìn ní ṣáájú kí ni ìmọ̀ràn sí àwọn akọ́kọ́ àti àbúrò ó Alhamdulillah wọ́n ṣe ọdún tí kìí ṣe tàwọn mùsùlùmí nílùú kan ṣíṣe wọn tí wọ́n ṣe kò sọ wọ́n di sampo táwọn èèyàn lè máa wà àwòkọ́ṣe wọn. nítorí pé ànábì sallallahu alaihi wa sallam ó ti sọ ní ti sọ òdodo ọ̀rọ̀ fún wa òní taraktu fikum ma in tamassaktum bihi lan tadillu ba'di kitaballahi wa sunnati nínú hadith eléyìí tí imam malik tí wọ́n gbé jáde nínú al mo ti fi nǹkan kan sílẹ̀ fún yín eléyìí tó ti pé tẹ́ ẹ bá dì mú tẹ̀ǹtẹ̀lé ẹ̀ ní lẹ́yìn mi òun náà ni alukur'an àti sunna anabi muhammad sallallahu alayhi wa sallam tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà àwọn olódo èèyàn àwọn ní ń wá àwòkọ́ṣe ìlú kan nínú ẹ̀sìn tí wọ́n ń ṣe odò burúkú ní jẹ́bẹ̀ tí ó bá yé oníkálukú tí ń gbọ́rọ̀ yìí kó jẹ́ kó yé òun lónìí odò burúkú tí í ṣe bàbá àtìyá ńlá odò tí ò sódò lẹ́yìn rẹ̀ oníkọ́ ọmọ pé maka ló ń wá àwòkọ́sì madina ló ń wá àwòkọ́sì saudi ló ń wá àwòkọ́sì kuwait lẹ́ ń wò ìmàràtì lẹ́ rí eléyìí àmì odó burúkú tó bí gbogbo odò yòókù ni nítorí pé ẹ̀sìn Allah wọn à so mọ́ pé ẹ máa wọ aráàlú kan ńṣe ni wọ́n so mọ́ pé tíra eléyìí tí Allah tó sọ̀kalẹ̀ ń bẹ láàrin alukur'an sunna ta nabi muhammad sallallahu alayhi wa sallam ń bẹ láàrin àwọn nǹkan méjì tá à ń tẹ̀lé nu torí rẹ̀ bí aráyé bá ṣe rere alukurani láfi dájọ́ pé tí wọ́n ṣe dá tọ́ba sì ṣàìdá alukurani àti sunna náà láfi sọ pé tí wọ́n ṣe ọ̀dà ẹnikẹ́ni ò sì ju agbára eléyìí lọ ní gbogbo òlú tẹ́ máa ń gbé láyé àyè yòówù tẹ́ bá wà láyé tẹ́ bá ṣe ń tọ́ àpè ń tọ́ ni tẹ́ bá ṣe ń tí ọ̀dà àpè ń tí ọ̀dà ni kò síbi tí ẹ̀sìn islam ti sọ pé ẹ máa wà àwòkọ́ṣe ìlú kan eléyìí jẹ́rọ ti ṣe jẹ́. Hello. Aleykum salaam lọ́wọ́ kí ló kọ́ ìmọ̀lẹ̀ tó ń tọ̀? Kí ni ìbéèrè yín? Àtìkò. Àtìkò. Àgbọ̀ dáadáa. Wọ́n ní jẹ́ sọ̀rọ̀ kí ló pa àwọn àgbọ̀ dáadáa. Ó fẹ́ dé ìgbàlejò tó wà láàrin alábàájú, ìgbòmí ṣé mandatory kí ẹ̀ mọ̀ sí wọn pé ẹ̀ka ẹ̀rọ kọ̀ọ̀kan kan ẹ̀ka lẹ́. alhamdulillah islam wa nínú hadith eléyìí tí abu hurayra radiyallahu anhu tó gbà wá anabi sallallahu alayhi wa sallam oní man kana yu'minu billahi wal yawmil akhir falyukrim jarahu ẹnikẹ́ni tó bá gba allah gbọ́ àti ọjọ́ kan kó máa ṣàpọ́nlé alábàgbé rẹ̀ islam ò gbà kí mùsùlùmí kó ní alábàgbé lára islam ò gbà kéèyàn jápan fìtínà ìjàngbọ̀n fún alábàgbé rẹ̀ tó bá kéré jù tẹ́ ẹ̀ bá rí dáadáa ṣe sí alábàgbé yín dandan ní kẹ́ káwọ́ ìnínilára yín ró ẹ gbọ́dọ̀ ní wọn lára a sì sọ pé alábàágbé oríṣìí mẹ́ta ni alábàágbé wà tó jẹ́ alábàágbé mọ̀lẹ́bí mùsùlùmí eléyìí ní ìwọ̀ mẹ́ta lórí wa ìwọ̀ jíjẹ́ alábàágbé ìwọ̀ jíjẹ́ mọ̀lẹ́bí ìwọ̀ jíjẹ́ mùsùlùmí alábàágbé wa tó jẹ́ alábàágbé mùsùlùmí àmọ́ tí èsè mọ̀lẹ́bí wa òun ní ìwọ̀ méjì lórí wa ìwọ̀ alábàágbé àti ìwọ̀ mùsùlùmí òmìnira tó wà tó tún ní méjì báwọn alábàágbé mọ̀lẹ́bí wa ṣùgbọ́n kì í ṣe mùsùlùmí ó ní ìwà alábàágbé ó ní ìwà mọ̀lẹ́bí alábàágbé wa wà tó ní ìwà ẹyọ òun náà lálábàágbé tí kìí ṣe mùsùlùmí tí kìí sì ṣe mọ̀lẹ́bí wa bí ẹni tí èsè mùsùlùmí tẹ̀jọ́ ń gbé ó ní alábàágbé lórí rẹ gbọ́dọ̀ farani torí ẹ̀ nínú àìfarani òun náà ní pé tẹ bá jọ ríra yín láàárọ̀ kẹ́kíra yín kò sí nǹkan tó burú kọjá pé ọlọ kọ́kọ́ kí káàárọ̀ gẹ́gẹ́ bí o ti ṣe burú bàjẹ́ kó wọn kọ́kọ́ kí ọ káàárọ̀ ọkàn ní sálámà sí ni torí pé mùsùlùmí ló ní sí sálámà òfin ṣẹ̀ríà ò tako pé kó kíyàn káàárọ̀ òfin ṣẹ̀ríà ò tako pé kó kíyàn pé ìná kó aná tó ń bá jẹ haúsá kò tako pé kíyàn pé kedú tó bá jẹ yíbò so àmọ́ asalaamu alaykum wa rahmatulahi wa barakatu wọn kì í ṣe sẹ́nìkan àfi mùsùlùmí ètò túmọ̀ sí pé tálábàágbé rẹ bá sálámà sí ọ bẹ́ẹ̀ ìsìláàmù ọgbà pé kọ́ da lóhùn bó sì dá mùsùlùmí lóhùn torí pé léyìí ní í ṣe pẹ̀lẹ́sìn àmọ́ ẹkíra yín káàárọ̀ ẹkíra yín káàsán ẹkíra yín kú kalẹ̀ ẹkíra yín kálẹ́ kò sí nǹkan tó burú nù rẹ̀ ṣe léyìí jẹ́ bó ṣe jẹ́. kí ni ìbéèrè yín ẹ̀jọ̀ ìbéèrè mi ni pé bẹ́ẹ̀ sí bẹ́ẹ̀ olùmọ̀ wa kọ́ ṣe àlàyé àdìsí kan fún wa nígbà. ẹ̀ka. wọ́n ní àdìsí yẹn mo rí pé àlọ́jì ni pé kí olùdókè kan tí a tó bá ń jalè lọ́wọ́ àkókò tó ń jalè lọ́wọ́ yẹn tó kò ń ṣe kí o máa ń kú sí ipò yẹn pé a máa kàn ṣe ìṣèlú àti òṣèlú alhamdulilayi eh, àdìsí tẹ́ ń tọ́ka sí kìí ṣe bó ti ṣe wá nìyẹn ẹ mọ̀ pé yorùbá lẹ́yìn sọ anabi sallallahu alaihi wasallam wọ́n sọ fún alédè lárúbáwá ni wọ́n ní la yasriqu as-sariqu hina yasriqu wa huwa mu'min olè ò ní jalè kó jẹ́ ní lásìkò tí ń jalè lọ́wọ́ bẹ́ẹ̀ ni ọ̀mùtí ò ní mutí kó jẹ́ ní lásìkò tí ń mutí lọ́wọ́ onízìnà kò ní ṣe zìnà kó jẹ́ múmìnì lásìkò tí ń ṣe zìnà lọ́wọ́ so àìjẹ́ múmìnì kò pọ̀ jẹ́ mùsùlùmí ó jẹ́ mùsùlùmí tó jalè mùsùlùmí tó mutí mùsùlùmí tó ṣe zìnà ṣebí ẹ̀yin mọ̀ yín pé ìpele jíjẹ́ múmìnì ó ga ju ìpele jíjẹ́ mùsùlùmí lọ mo rò pé ó ti yẹ kó yé yín báyìí. 08081 8016541. Uh, hello. Hello. Hello. Hello, hello. Kí ló kọ́ ìmọ̀lẹ̀ jí ń pè o? Àgbọ̀. Hello, kí ló kọ́ ìmọ̀lẹ̀ jí ń Hello. Kí ló kọ́ ìmọ̀lẹ̀ jí o? Àpá àpá. zero eight zero eight six zero one six five four one hello. wàlẹ́ ìbùdó ọ̀gbìn ọ̀gbà kí ló kọ́ ìwọlẹ̀ tí ń pè ọ́. kí ni ìbéèrè yín. ẹ̀jọ̀ ìbéèrè mi ni pé àkọ́kọ́ náà ṣé ó sọ súnmọ́ kéèyàn lọ ṣubú ẹ̀kejì ni pé ǹjẹ́ ó sọ súnmọ́ kéèyàn ṣubú ó sọ pé òkú yẹn abíjà ló ń lò bọ̀ ẹni ẹ ti tó kó yẹn kó tó fẹ́ yàwó tó wà lọ́dọ̀ ẹ̀ tó ìgbà tó wá fẹ́ yàwó yẹn tán ìyàwó yẹn wà fara mọ́ opó yẹn ẹni ẹni wà ta tó kó yẹn lọ bí pé opó yẹn ló wà nígbà tàbí kò ní ó tẹ̀ sí. kọtọ súnà kọtọ súnà tó ráṣà Yorùbá nìyẹn ráṣà Yorùbá nìyẹn ìsìláàmù ọgbà pé kí wọn máa fi tipátipá fi obìnrin tọkọ obìnrin kan bá kú tó bá wọ ẹnìkan nù mọ̀lẹ́bí iye kan ọkùnrin tó fẹ́ tẹ́lẹ̀ láti fẹ́ obìnrin ẹ wà ní wíwá gidi bẹ́ẹ̀ ṣe máa wọ obìnrin tọba wa gbà tí nàyín bá wọ̀ ọ lọ bá bàbá rẹ̀ ọ wàá fẹ́ ẹ mọ̀ pópó tẹ̀ ń sùn yìí kò sí ń tọ́jọ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àṣà lásán lélẹ́yìn Islam ọ̀farama. Hello. Wàlékún sọ́lá ńlá wa kí ló kọ́ ìwọ̀n lẹ́tí ń pè ọ́? Àmọ́tò náà láti jẹ́ mi. Kí ni ìbéèrè yín? Ìgbẹ́ ṣé bàtò ráfì ṣé ó kàn pé ẹbí ọkọ náà pé bí a ti sọ distance eh, ara tó eh, eh, pàtàkì nítorí pé nínú ìgbésí ayé wa lónìí ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn obìnrin ni wọ́n ń kojú ìṣòro tó pọ̀ nílé ọkọ wọn látàrí irú pọ́ǹtì yìí so sílẹ̀tò rahim ilé ìtísẹ̀rí àtọ́pẹ́ wa lọ sí di pẹ́ká ṣe ó ní í ṣe pẹ̀lú mọ̀lẹ́bí tiwa ni mọ̀lẹ́bí wa àwọn àyè kan wa àwọn àbátan ti wa oníkálukú lọ́kùnrin àti lóbìnrin àsìkò tí wọ́n wọ ilé ọkọ tọkọ fẹ́ ọ mọ̀lẹ́bí ọkọ kì í ṣe mọ̀lẹ́bí tiẹ̀ mọ̀lẹ́bí ọkọ rẹ mọ̀lẹ́bí ọkọ rẹ ni kì í ṣe mọ̀lẹ́bí ìyàwó gẹ́gẹ́ bí mọ̀lẹ́bí ìyàwó kì í ti ṣe ṣe mọ̀lẹ́bí tọkọ nǹkan tí kàn bẹ ni pé tóbìnrin bá ti wọlé ọkọ òfin ṣẹ̀rí àǹfẹ́kọ́ máa ṣe dáadáa sí mọ̀lẹ́bí ọkọ rẹ̀ àmọ́ wọn ṣe mọ̀lẹ́bí tiẹ̀ òfin ṣẹ̀rí àǹfẹ́kọ́kọ́ náà máa ṣe dáadáa sí mọ̀lẹ́bí ìyàwó àmọ́ wọn ṣe mọ̀lẹ́bí tiẹ̀ so ìgbà tó jẹ́ pé ìrọ̀rùn gí ni ìrọ̀rùn ẹyẹ kò lè ṣeé ṣe kó fẹ́ obìnrin kan kó jẹ́ pé ìwọ ò dààmú pẹ̀lú àwọn òbí tó bì kó o sì fẹ́ kọ́ máa wọn tó o fẹ́ níyàwó kó wọn máa ṣe dáadáa lọ́ọ̀dẹ̀ tiẹ̀ kẹ́rì bó ṣe jẹ́ pé kò lè ṣeé ṣe kí wọn náà sọ pé o fẹ́ nìkan lọ́kọ kọ́ ọ má dààmú fún àwọn òbí tó bí ọkọ rẹ kọ́ ọ sọ pọ́kọ nìwọ wá ní ó dájú pé àti gbélé ọkọ yẹn kò ní rọrùn ṣíṣe dáadáa ni wọ́n ń pe eléyìí yẹn kì í ṣe pé sísokùn ẹbí pọ̀ torí àwọn kì í ṣe mọ̀lẹ́bí rẹ̀ Naam. Ìlàkùnlọ́pàá oníbèrè bèrè láti France wọ́n sọ pé wọ́n sọ fáwọn lọ́lọ́bà lọ́rùn pé hijira ọ̀rọ̀ èèyàn ni ó jẹ́ lórí àwọn ní fásitì làwọn tí wọ́n sí ọ̀rọ̀ èèyàn ni káwọn ọmọ sí hijira báyá hijira kàlẹ́ndà ní sọ mi báyá kí ni bọ́lá fi bèrè ni. Hello. Hello. Hello kí ló kọ́ ìmọ̀lẹ̀ tí ń pè? Wà ní kí ló kọ́ ìmọ̀lẹ̀ tí ń pè? láti bọ̀ nínú ìbéèrè yín. Ah. wọ́n tètè ọjọ́ tó lọ. ẹni kòsí ìbéèrè tí ẹni tó ṣe béèrè láti France ṣe nípa pé wọ́n sọ pé dandan àwọn gbọ́dọ̀ ṣe hijira bóyá nǹkan tí ẹni tó bá wọn sọrọ ń bá wọn sọ ni pé irú France níbẹ̀ yẹn kì í ṣe àwùjọ ibi tó ti lè rọrùn láti lè ṣẹ̀sìn ní rọrùn nítorí pé àwọn àríkórè àwọn àgbọ́kúgbà àti ìṣekúṣe olùbẹ̀pa ṣùgbọ́n ẹni tó bá fẹ́ gbèlú òyìnbó tó bá ti mọ̀ pé ó lè sọ ẹ̀sìn rẹ̀ o sì lè sọ́ra nínú gbogbo tó lu ẹlẹ́dàá wa sí léwọ̀ kò sí wàhálà ń bẹ̀ wọn náà lè máa pèpè lọ sí díẹ̀ sin islam níbẹ̀ kò sí wàhálà ń bẹ̀. wọ́n ní adhkaru sabah fún ẹni tí ń gbé Ghana tó ṣe béèrè ṣé táwọn bá jáde nu mọ́ṣáláṣí táwọn ń lọ lé ṣérò àwọn adhkaru àwọn lè máa ṣe lọ lọ́nà kò sí ń tó burú bẹ̀ kò síbi tá a ti lè ṣe dhikr Allahu azza wa jal kọ́sàmọ́ ti jẹ́ lé ẹ̀gbin lẹ́wà àbíkẹ́ ẹ má wà nípò téèyàn ti gbọ́dọ̀ ṣèrántí Allah. إليه إجابة bó جزاكم الله خيرا في الدنيا والآخرة وبدأ الفور ولون في ربه ويتيادى سبحانه وتعالى طبعا يكون بعد لا يأتيني على الكامة وقد كفاه لما سمعت الشيخ الدكتور شرف الدين جابر وجي حفظهم الله ورعاه وبارك الله في عمرهم وسدد خطاه في جزء جمجة من ذلك الحرصني سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك